àwọn ògùn ni kó mo máa ń ra àwọn kan máa ń dúdú ṣé yàtọ̀ wà láàrin àwọn yàtọ̀ àwọn eléyìí. ṣe rí tó dúdú yẹn òun lórí ìgúnnukó olórí ìgúnnukó ni tó dúdú yẹn wọ́n pè ní ṣìkò wọ́n pè ní ṣìkò kódà ó kò sí téèyàn bá tí jàǹbá kan bá fẹ́ ṣẹlẹ̀ mí kan tó bá mú mẹ́sẹ̀ débẹ̀ ìgbà á lọlẹ̀. tẹ́lẹ̀ wọ́n ní àfidọ́dọ́ ká bọ́ bàtà. bí àwa náà ṣe gbọ́jú bàtàn bàbá wa sọ pé ká má máa wọ bàtà torí ìgbóná ẹni tó bá ń wọ̀ tó ń tẹ̀lé ìgbóná lè bàjá. ẹ tètè lọ mọ yí wa ló ti rí eégún rí àwọn èèyàn kan náà sì ti rí ìgúnnukó rí àmọ́ ṣùgbọ́n kí lohun tó yẹ ká mọ̀ nípa ìgúnnukó ìgúnnukó yìí ṣe eégún ni àbí kí la lè pè é àní àní kan ò sí ń bẹ̀ eégún a máa lo ẹ̀kú lóòótọ́ ni pé béèyàn bá gbé ìgúnnukó a máa lo ohun tá a fẹ́ lè pè ní n tó farapẹ́ ẹ̀kú àmọ́ tí wọ́n yàtọ̀ nípa ti ìgúnnukó ohun tí wọ́n máa ń rù ó máa ń gùn a sì máa ń ga òmíràn a máa ga tó ilé alájà méjì nígbà tó bá wù ú a bẹ̀rẹ̀ mọ́lẹ̀ nígbà tó bá wù ú a sì tún ga sókè sí i wọ́n ní àwọn àṣírí kan ń bẹ tó so mọ́ àwọn àṣírí tó so mọ́ yìí sì rèé wọ́n ní òun ni wọ́n máa ń ṣàmúlò láti fi mú àwọn àjẹ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ èyí wà lára ohun tẹ́ ẹ ní láti farabalẹ̀ láti mọ̀ níkànnì Yorùbá Gidi TV bẹ́ẹ̀ bá ti rí ìgúnnukó wọ́n máa jó káàkiri agbègbè kan sí òmíràn ohun tí wọ́n ń ṣe ni pé wọ́n ń ṣàbẹ̀wò sáwọn èèyàn pàtàkì pàtàkì tí ń bẹ nírú agbègbè bẹ́ẹ̀ láti kí wọn ní ẹ̀ńlẹ́ńbẹ̀wọ̀n. àwa akọ̀yíde ń ká kí gbogbo èèyàn pé a rẹ̀ ṣàdúrà fún gbogbo baálẹ̀ bíbá ìlàwá wa baálẹ̀ akíwọn làwá wa tó a rẹ̀ wá ṣàdúrà fún àtúnṣe ńlá kí á lé ká tó padà sí rírun wa tó bá máa di sátidé a máa ṣe ìje. ṣùgbọ́n o bó o bá ń bọ̀ lọ́ọ̀ọ́kán tó o bá ti fojú kan ìgúnnukó dandan ńlá o gbọ́dọ̀ ṣí fìlà rẹ kó sì bọ́ bàtà ǹjẹ́ kí ló fà á níbèrè tá béèrè nígbà tá a pàdé àwọn kan ní agbègbè tí wọ́n ń pè ní àwòwò bàbá ń bọ̀ láti ìlú tí wọ́n ń pè ní Sango Ọ̀tà tá à ń bọ̀ lọ sọ́nà ìlú Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn. awọ bàtà tẹ́lẹ̀ wọ́n ní àfidọ́dọ́ ká bọ́ bàtà. bí àwa náà ṣe gbọ́ ju bàtà bàbá wa sọ pé ká má máa wọ bàtà torí ìgbóná ẹni tó bá ń wọ̀ tó ń tẹ̀lé ìgbóná lè bàjá. wọ́n á máa sọ pé ìgúnnu ló ní tápà tápà ló ní ìgúnnu èyí ni wọ́n fi mọ́ darí ẹ̀ sí pé ìran àwọn táàpà gan-an ló ní ìgúnnu bó gan-an nìgúnnu ti jẹ́ ti ìran ọmọ Yorùbá báwo ló ṣe dé Èkó báwo ló ṣe di èyí tó dé ìpínlẹ̀ Ògùn lẹ́gbàáké wọn a máa gbégùn nu àti láwọn apá abòmíì yìí kalẹ̀ Yorùbá mo tiẹ̀ jẹ́ pé ìtàn kan fi yíya pé yaisa ayane gan-an làwọn wọ̀nyí ló ní ègbónú tí wọ́n sì kọjá lọ sí ọ̀dọ̀ olóyè Ọ̀ṣọ́dì léyìí tí ó fìdí wípé ìgúnnu gbígbé ó tàn dé ilẹ̀ Yorùbá wọ́n ní nígbà náà lọ́hùn wọ́n fún wọn ní igbó ìgúnnu ẹ̀pẹ́tẹ̀dó nípínlẹ̀ Èkó àlàyé ọ̀rọ̀ ṣì ń bọ̀ lórí ẹ̀ àwọn onímọ̀ ń bọ̀ wá bá wa sọ̀rọ̀ nípa ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ básìkò bá tó àmọ́ ṣá láti fojú yín rí i báwo ni wọ́n ti ṣe é ọ̀dọ́ ń lọ lọ́wọ́ ẹ wo bí wọ́n ti gbégun nù. Thank you. ẹ farabalẹ̀ wo fídíò yìí dáadáa o nítorí pé ẹ ó túbọ̀ mọ púpọ̀ sí i nípa àṣà ìṣẹ̀ṣe àti ìtàn ohun tó rọ̀ mọ́ ìgúnnukó nínú ètò yìí àti èyí tó ń bọ̀ láìpẹ́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 Agora dá uma lábúlé àwò. lábúlé àwò ọdọọdún lẹ máa ń ṣe. ọdọọdún ni báyìí máa ń ṣe. kí ni nǹkan tẹ̀ lè sọ fún wa nípa ìgbónokó yìí gangan. ìgbónokó jẹ́ òòṣà tí ó gbéni tó dẹ̀ ń fún yàn ní ọmọ tó ń fún yàn lóríṣiríṣi nǹkan tí ó máa wúlò ní àgbà ara ó dẹ̀ ń dáàbò bò bóyá bí ìgbóná bá ń dààmú lẹ́yìn abúlé kan tó bá débẹ̀ á lọlẹ̀ tí ò ní sí wàhálà ṣé ọdún àwọn ṣé eégún ọ̀dọ́ ni àbí eégún yàtọ̀ sí ìgolókó. eégún yàtọ̀ sí ìgolókó ìgolókó àti ìlú bíndà ló ti wá eégún ẹ̀gbá bí ni. wọ́n dẹ̀ ti ṣe ní ọdún ní àwọ̀ ẹ̀ mọ́ta one hundred years. ó ti pẹ́ àwọn bàbá bàbá wa dẹ̀ pa aláyé lọ́wọ́ àwọn bàbá wa. mọ́ta one hundred years ló ti ṣe. n ta ṣàkíyèsí pé àwọn ọ̀dọ́ la rí tó tẹ̀lé. ẹ àwọn àgbà wà wọ́n wà nílé àwa akọ̀yíde ká kí gbogbo èèyàn pé a lè ṣàdúrà fún gbogbo baálẹ̀ bí ibà ìlà wáwá baálẹ̀ akíwọ̀n làwáwá tó a lè wá ṣàdúrà fún àmúṣin làkíálé tí o ká tó padà sí rírun wa tó bá máa di sátidé a máa ṣe ìje. mo máa ń ra àwọn kan máa ń dúdú ṣé yàtọ̀ wà láàrin àwọn yàtọ̀ eléyìí. ṣe rí tó dúdú yẹn òun ló lórí ìgúnnukó òun lórí ìgúnnukó ni tó dúdú yẹn wọ́n pè ní ṣìkò wọ́n pè ní ṣìkò kódà ó kò téèyàn bá tí jàǹbá kan bá fẹ́ ṣẹlẹ̀ níbi kan tó bá mú mẹ́sẹ̀ débẹ̀ gbà á lọlẹ̀ kí nìdí tó fi jẹ́ pé èèyàn ò gbọ́dọ̀ wọ bàtà tí gòlóko bá ń lọ torí àwọ bàtà tẹ́lẹ̀ wọ́n ní àfi ká wọ bàtà. bí àwa náà ṣe gbọ́jú bá tán bàbá wa sọ pé ká má máa wọ bàtà torí ìgbóná ẹni tó bá ń wọ̀ tó ń tẹ̀lé ìgbóná lè bàjá ṣùgbọ́n tó bá ti ń fọ́lù bẹ́ẹ̀ ni tó bá ti fọ́lù ìlànà tí àwọn bàbá wa ti lálẹ̀ ẹbẹ́ rí gbogbo wa kò sí ìjọwọ bàtà tó kò lè sí wàhálà. mo rí wípé ìgboro lẹ́yìn wà ọ̀dọ́ ni mo rí pé ẹ̀ ń tẹ̀lé Ìgànnàkó báwo ló ṣe jẹ́ kí lorúkọ yín. orúkọ tẹ̀lé mi ni Máyọ̀wá tó ọ̀gá bá wà ibi tó bí wọ́n sí ni by Lagos and agbe so every January so wọ́n wá sí ibà láti wá celebrate ọ̀dọ́ bàbá yìí wọ́n wá sí stop ní wàá nílò so a ní láti celebrate. àwọn baba baba yín. baba àti wàá so wọ́n dẹ̀ ti ń ṣe ìsìnkú ọ̀dà family.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 ibẹ̀ lẹ́wà máa subscribe sí subscribe subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.